ayé olúgbọ́n aṣàbòrùn méje a ò máa fìwé lórí láyé àrẹ̀sà adábòrùn mẹ́fà a ò máa fìwé lórí láyé moa adábòrùn araran arasanyán bàbá aṣọ àfọ̀lẹ́ ló lè pé ilẹ̀ yìí ogun àfọ̀lẹ́ bàbá dájọ́ ọjọ́ pé bá a bá dágbà ìgbáko ọjọ́ ló ń pẹ́ ìpàdé ò kìí jìnnà rárá adelé yorùbá dé wọ́n fẹ́ gbòde adelé dé wọ́n fẹ́ gbàgbára lọ́wọ́ aninilára ìdí tẹnumọ́gi ogun moa mọ́remí àjàṣoro ilẹ̀ yorùbá ẹni orí dá tó sì ṣe lóore ẹni orí ṣe lóore tó ń ṣe gbogbo aráyé lóore gbádéwọ̀lú àwa yorùbá ìlú fẹ́mi lóyè ọmọ aládé gbogbo aya Abíọ́lá ló dá sányán fọmọ Yorùbá tòun ti pè mí ó wọṣọ àlárì fún gbogbo ọmọ aládé ọmọ aládé wa ń fadé rira taníjọ́ ni apèrí wájú ọdẹ apèèyàn taníjọ́ máa fògànà níwájú ọmọ afòrùlé taníjọ́ lóbìnrin níwájú olólàjù ọba ẹranko taníjọ́ máa kú wárápá níwájú ọmọ akúyányán taníjọ́ máa kúyán níwájú ọmọ akúkúrúgbogbo ọ̀rọ̀ kó gbénú akọrin fọhùn bí èèyàn ìtàkùn tó ní kéèyàn mọ́ gòkè àlọ́ tòun tẹ inú ìjọ gòkè ọ̀hún àṣírí ìkookò ìran ajá kọ́ ní tu kò sẹ́ni tó lè dènà dìwà nílẹ̀ yìí kọ́ nílẹ̀ bòmíì ni tanijẹ́ fatagúngún fi mú tanijẹ́ fatagúngún fi tìró ṣàpátá gbàrà làgbà sí tán kò sí kú tí ó pàgbà tá à ní bá polo orí ẹ̀ níbẹ̀ láéláé adelé ti dé wọ́n fẹ́ gbòde kékeré ló gbọ́ kó sọ kú kúròkó kádùn gbọ́ kóró fún ọbẹ̀ ọlọ́pọlọ pípé làwọn adelé tó fẹ́ gúnlẹ̀ sílẹ̀ yorùbá onílàákàyè ènìyàn ní gbogbo wọn wọ́n mú ohun tó tọ́ wọ́n mú ohun tó yẹ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn wọ́n yàtọ̀ sáwọn akúdùmú ẹ̀dá tí wọ́n kọjú síbi ayé kọ̀yìn sí àwọn ọlọ́pọlọ dúdú ọlọ́pọlọ kú tàìtàì tọpọlọ wọn kú tó sojúdé tó sì kú lórúkẹ àwọn àpá mòṣùà akótilétà ẹ̀dá abániwọ́ràn bá òrí dá akóbáni ìyàwó ọ̀dọ́gọ tí wọ́n wéwúrẹ́ torí kí wọ́n jẹ́ kọ́kọ́ òun ó tàjò bọ̀ ẹ jẹ́ ká túyáyá ká túyáyá kákádélé káàbọ̀ sílẹ̀ yorùbá òmìnira yorùbá òmìnira gbogbo adúláwọ̀ ni fọmọ ẹlẹ́ran wa ó yé jẹgun fọmọ aláṣọ wa ó yé wàkísà ẹni tó bá ní kádélé mọ́bọ̀ ni wọn ò ní dé bá ẹni tó bá ní kádélé mọ́bọ̀ ni ó gbè fún jẹ lọ́wọ́ ẹ̀bọra ẹbọ ní pẹlẹ́bọ àṣàsí ní palásàsí dànù ẹni ní kí mú àmọ́bọ̀ ni ò ní dé àwọn ara wọn kàṣàì fúnra wọn lóògùn jẹ àwọn ara wọn kàṣàì rọra wọn dà sí kòtò tí wọ́n bá ní ta ló rárò pọ̀ yìí èmi lọ́mọ olódìbò ní kàrẹ́ àkókò ọmọ aṣàkókò rìwo rìwo èmi lọ́mọ òkè tó ṣe bẹ́ẹ̀ síbẹ̀ a kì í nílé baba ká má ní tìyà èmi lọ́mọ olówó òdùrú ń bí ọmọ ẹ̀ṣọ́ pọ̀ jomi ọmọ lábẹ́rin jọ ọmọ olówó àjífìlùpè a láyé àrẹ̀sà alágbóhùn mẹ́fà a ò máa fìwé lórin láyé mọ́à adábòhùn ara rán ara sọ́yọ́ bàbá aṣọ àfọ̀lẹ́ ló lè pé ilẹ̀ yìí ò dùn àfọ̀lẹ́.